ayọ̀ pàdé mi kí ló ń ṣẹlẹ̀ jẹ́ ká jáde náà. ọ̀rẹ́ wo kí sun tó bá mi nìyí o bóyá nígbà míì. wá àlàyé kí ló ń ṣẹlẹ̀ tó ń fọ̀n bẹ́ẹ̀ tẹ́bi ń pa. ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé ilé ìfowópamọ́ mi kùnà láti yá mi ní owó fún ọkọ̀ tí mo fẹ́ rà. ẹ ṣé lóòótọ́. bẹ́ẹ̀ ni ilé ìfowópamọ́ mi kan náà fẹ́ máa yọ owó lórí mi láì kan pàtó. ha jíjá owó láì nídìí. oyè ẹ̀nà owó náà mọ̀nàmọ́ná mi tún gbówó wo ó sú mi mo fẹ́ sinmi ná. ọmọ ìyá mi the alternative bank ni the alternative bank. bẹ́ẹ̀ ni o the alternative bank ṣé ọ̀nà àgbà láti dókòwò pẹ̀lú ilé ìfowópamọ́ rẹ ti sú the alternative bank kọjá àfẹnuròyìn ní orí ọ̀fẹ́ sí ètò ìṣúná owó ìpèsè owó fún káràkátà ìpèsè náà mọ̀nàmọ́ná oníwákàtí mẹ́rìnlélógún ríra ọjà ní ìrọ̀rùn ètò ẹ̀kọ́ tí kò buni lápòjẹ sísan owó hajj àti humra ìrọ̀rùn ló pẹ́ dé wàá sì tún di ẹni tí yóò fi ọkọ̀ ṣẹ̀ṣẹ̀ rìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàá sì gbé ìgbé ayé eléyìí tó wù ọ́ kàn sí wa lórí ẹ̀rọ alátagbà www www.altbank.ng tàbí kí o download bank app wa tẹ̀síwájú pẹ̀lú The Alternative Bank. bẹ́ẹ̀ ni akọ̀tún abala ètò the alternative life ló tún dé yìí o láti ilé ìfowópamọ́ ti alternative bank ìyẹn báǹkì àrọ́pò ètò ìsúná ọgbọ̀n ìṣẹ́jú ètò tá a gbé kalẹ̀ pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ìtọ́ni tó ṣàǹfààní àti àwọn ìmọ̀ràn tó ṣe kókó láti ròyìn lágbára ìmọ̀ kí ìrìn àjò yín nípa ètò ìsúná owó lè dìrọ̀rùn látúngbédè orúkọ mi ni ọlánrewájú adéwùsì lónìí sì rèé à ń gbájúmọ́ ṣíṣe àlàyé lórí ṣíṣe ìṣúná ẹlẹ́yàwó aláìní èlé nínú ìyẹn non-interest personal financing mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ara ń wá mi gidi gan láti ṣe ojú yín sí onírúurú ọ̀nà tí ẹ fi lè dára lórí ètò ìṣúná owó yín gẹ́gẹ́ bí àgbàlagbì àsì <laughs> nìkan ni ò mẹ́nu ẹ̀ ṣùgbọ́n ṣáájú gbogbo ìwọ̀nyẹn ìbéèrè kan rèé láti ronú sí. Si bí a ti ń kán kókó inú ètò tá a mú wá fún tòní gan báwo lo ṣe máa ṣètò ìṣúná owó fún àwọn ohun àfojúsùn rẹ túraká pẹ̀lú ọtí ẹlẹ́rìndòdò kan tó tutù dódódó àjọ <laughs> máa rìnrìn àjò yẹn ni èyí ni ètò the alternative life tó ń de sétì gbọ́ yín o láti ilé ìfowópamọ́ ti alternative bank báńkì àrọ́pò ètò ìṣúná inú mi dùn gan-an ni pé ẹ tún darapọ̀ mọ́ mi lórí ètò fún tòní ó ṣaládùn ara mi láti mọ̀ wípé ẹ ti pinnu lọ́kàn yín pé ẹ ó bá wa rìnrìn àjò yìí ẹyẹ ṣáfìdílé nǹkan wàyí a wà pẹ̀lú yín ẹ̀hẹ́ wàyí o láti gbìnà ètò yá ẹ ẹ jẹ́ ká tiẹ̀ jíròrò nípa ohun tí ìlapa ètò ìṣúná owó ẹni tó túmọ̀ sí gan ètò ìṣúná owó onítìkára ẹni ló túmọ̀ sí ní pàtó wípé ìṣúná ìrànwọ́ owó tí èèyàn lè gbà fún onírúurú ètò tàbí àwọn ìṣe kan. kí ìtumọ̀ ọ̀rọ̀ má bàa dojúrú ètò ìṣúná ẹlẹ́yàwó yàtọ̀ sí ètò ìṣúná aṣèrànwọ́ o. nígbà títí ẹlẹ́yàwó a máa túmọ̀ sí owó tí a bá yá tí a sì dá padà pẹ̀lú èlé lórí. ètò oníṣúná aṣèrànwọ́ owó ní tirẹ̀ ni ó máa ń gbà láti fi ràn wá lọ́wọ́ lórí ìṣe kan ní pàtó ní àrítọ́ka ó lè jẹ́ nípa ohun tí à ń lò tàbí jẹ ó sì lè jẹ́ nípa iṣẹ́ kan tí wọ́n bá ṣe fún ni. fún àpẹẹrẹ ó lè lo ètò ẹ̀yáwó yìí láti fi bíya ètò ìgbéyàwó ṣíṣe ó lè fi kọ́ irúfẹ́ ilé tí o yàn láàyò ó lè fi ṣàkójọ irúfẹ́ dúkìá tàbí ohun ìní tí ó bá wù ọ́ tàbí kẹ̀ ó lè má jẹ́ nǹkan tó tiẹ̀ bàbàrà tàbí tó rajaja tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó lè béèrè fún ètò ẹ̀yáwó láti kàn fi ra ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tàbí kẹ̀ ẹ̀rọ ayárabíàṣá alágbélétan ẹ̀hẹ́n <laughs> kà á síwájú <laughs> túrò nǹkan míì kí ló tún lè fi owó yàrá ẹ̀ ronú sí yẹn fún ìṣẹ́jú kan ná àti pé ah ah ah ah ah <laughs> ó yé mi púpọ̀ nínú wa la máa ń sábà korò ojú sí à ń yáwó. Mm bó tilẹ̀ jẹ́ pé a lè bára wí sí ìròrí yìí síbẹ̀ àwọn nǹkan kan tún wá wà ṣáá hmm, tí ẹ ní láti mọ̀ nílànà ìfowópamọ́ ní tìgbàlódé onírúurú ètò ẹ̀yáwó ló lè wà tó bá doni ti iye tí wọ́n fi lé ẹ̀yáwó wọn gẹ́gẹ́ bí èlé owó tó ṣe é yáni àti ìlànà àdéhùn dídáwó padà gbogbo tí a bá bójú wẹ̀yìn sí àwọn ètò wa tá a ti ń bẹ́bọ̀ wá sẹ́yìn a fìdí ẹ̀ múlẹ̀ pé ìlànà ìfowópamọ́ láwọn bẹ́ńkì ìgbàlódé wọ̀nyí ni kò lọ ní ìbámu sí ìlànà òfin àti àlàkalẹ̀ lọ́nà ẹ̀sìn Islam. Ah! èyí wá lọ́nà arọ́pò àbí <laughs> bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ó gbà á wàyí o níbí gan ni àwọn ilé ìfowópamọ́ aláìní èlé nínú bíi Alternative Bank ìyẹn bẹ́ńkì àrọ́pò ètò ìsúná ti ní ipa pàtàkì láti kó lónìí ẹ máa bá mi ká lọ. níṣe tí a ti mọ èyí ẹ jẹ́ ká wá kan ságbami àlàyé lórí ètò ìsúná ẹlẹ́yàwó aláìní èlé nínú. ó dá mi lójú pé a ò lè ní sùúrù tó bẹ́ẹ̀ láti gbọ́ kí n lohun tí ìwọ̀n yìí dálé lórí gan-an láì ní fàṣekò ṣòfò màá fẹ́ láti pàbíyàbídún nípa ẹ̀. fífaramọ́ ìlànà tó de ètò ìsúná aláìní èlé lórí tí wọ́n ń ṣe pàtàkì látàrí bí àwọn báńkì ti ṣe ń ṣojú kòkòrò àti jẹ nínú àǹfààní tó rọ̀ mọ́ àwùjọ elétò àìsúná owó aláìní èlé nínú lágbàáyé <laughs> wọ́n já sí nìyẹn. nírú àpẹẹrẹ bí èyí fún àǹfààní àwọn ilé ìfowópamọ́ ni pé yàtọ̀ sí kí wọ́n ṣètò ìsúná aláìní èlé nínú ṣùgbọ́n kí wọ́n tún fi hàn pé báwo ni àwọn oníbàárà wọn yóò ṣe jàǹfààní náà ní pàtàkì ó ṣílẹ̀kùn àǹfààní kan fún àwọn ilé ìfowópamọ́ láti lè ṣètò ìṣúná aṣèrànwọ́ fúnni kí wọ́n sì tún jèrè síbẹ̀ láì gba èlé lórí ẹni. <laughs> tá a bá ní ká fi dídá tèmi o èyí kà sí àrà. gẹ́gẹ́ bí a ti máa wí lórí ètò alternative life ètò ìṣúná owó nílànà ẹ̀sìn Islam kò fààyè sílẹ̀ fún àgbékalẹ̀ ìṣúná owó eléèlé nínú èyí ni wípé òfin àti ìlànà tó wà fún ètò ìfowópamọ́ aláìní èlé nínú kò fààyè gbà kí owó ní àsomọ́ kan tó lè jẹni nípa láti san èlé bí kò ṣe pé ó rí owó gẹ́gẹ́ bí ohun ìlò fún ṣíṣe pàṣípààrọ̀ nìkan àti pé nítorí ìdí èyí àwọn ilé ìfowópamọ́ a máa lo oríṣiríṣi ìlànà ètò tó dúró lórí ìlànà àdéhùn níbàámu sí àgbékalẹ̀ òfin ẹ̀sìn Islam. láti lè jẹ́ kí àgbọ́yé yìí rọrùn ìtumọ̀ èyí ni pé báńkì àrọ́pò ètò ìsúná ìyẹn alternative bank kò ní lo owó gẹ́gẹ́ bí ètò ẹ̀yáwó ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ báńkì náà yóò lo ọjà dípò bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ohun ìṣe pàṣípààrọ̀ láti fi ṣètò àrọ́pò ẹ̀yáwó ni ìlànà yìí a máa tọ́ni sọ́nà lórí bí a ṣe lè gba ìrànwọ́ owó aláìní èlé nínú ní ìbámu sí onílànà aṣèrànwọ́ onítìkára ẹni. <laughs> ṣé àlàyé yìí ń yé yín ṣá kò séwu ẹ má fọ́ àlàyé sì pọ̀ nílẹ̀ tá a máa ṣe láti fi yànnàná ẹ̀ lórí ètò ẹ ṣáà má rebi kan. ẹ gbárùkù ti ìgbé ayé ètò ìṣúná tó lágbọ́kànlé eléyìí ni ètò àrọ́pò ìṣúná láti ilé ìfowópamọ́ The Alternative Bank. bí ẹ̀yin bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ à ń jíròrò lórí bí a ṣe lè jẹ àǹfààní ètò ìṣúná ìrànwọ́ owó lábẹ́ ìlànà ìfowópamọ́ aláìní èlé nínú lórí ètò The Alternative Life. ká padà sí ibi tí a ti ń bọ̀ nílànà onígbogbogbò ètò ẹ̀yáwó aláìní èlé nínú a máa wáyé nípasẹ̀ lílo ìlànà ètò àdéhùn oní ṣíṣàlékún èrè mọ́ ojú owó cost plus contract. báyìí ẹ jẹ́ ká tọ́ka àwọn ìgbésẹ̀ tí ó máa ń jẹyọ nínú ètò ẹ̀yáwó aláìní èlé nínú fúnra ẹni nínú ìlànà aláwòṣe aláfikún èrè mọ́ ojú owó fúnra báńkì ni yóò ra ohunkóhun náà tí oníbàárà rẹ̀ bá ń fẹ́ láti rà tí ó sì wáá tà á fún oníbàárà rẹ̀ yìí pẹ̀lú ṣíṣe ìgbíyelé tàbí àlékún iye ní ìbámu sí òṣùwọ̀n láàrin iye tí ọjà bá dé ní pípèsè rẹ̀ àti iye tí títà rẹ̀ jẹ́. nírú ìṣẹ̀lẹ̀ yìí sísanwó padà máa wá ní tónísan díẹ̀díẹ̀ èrè tí ìbá sì ti tara gbígbé èlé lé orí owó ọjà yìí ni a ó yà fi èrè tí ó ń wá láti orí ohun tí a bá tà rọ́pò ni. yàtọ̀ sí bí ó ti rí láwọn ilé ìfowópamọ́ ìgbàlódé ayánilówó gbèlé lọ́dọ̀ tiwa o láti ìbẹ̀rẹ̀ ohun gbogbo lóníbàárà wa ti máa mọ gbogbo iye tí ó bá máa ní láti san padà ìyàtọ̀ tó hàn gédégédé lèyí láàrin ohun tí báńkì àrọ́pò ètò ìsúná mú wá fún yín àti ohun tí àwọn ilé ìfowópamọ́ yòókù mú wá tí a bá mú àpẹẹrẹ wa ńkọ́ hmm? ká ní pé ẹ fẹ́ láti ra àwọn ohun èlò inú ilé bíi mélòó kan bóyá bíi ká sọ pé àwọn ohun ẹ̀ṣọ́ àti ìwúlò inú ilé bíi àga ibùsùn tí owó rẹ̀ ń lọ sí ẹgbẹ̀rún lọ́nà igba náírà láti inú ìsọ̀ tí wọ́n gbé ń ta irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ láti ṣe bẹ́ẹ̀ ẹ ó kàn sí alternative bank tí yóò wá ra àwọn nǹkan náà láti inú ìsọ̀ tí wọ́n ti ń tà á ní ẹgbẹ̀rún lọ́nà igba náírà yẹn tí báńkì náà yóò sì wá tà á fún yín ní okòólérúgbàdínmẹ́rin ẹgbẹ̀rún náírà lẹ́yìn tí ẹ máa ní láti san padà lóní san díẹ̀díẹ̀ fún bíi ọdún mẹ́ta bẹ́ẹ̀ àlékún owó tí ẹ̀ ń dá padà yìí lérí ojú owó gangan ìyẹn ẹgbẹ̀rún mẹ́rìndínlógún náírà ló jẹ́ ìdá péré o tí ó bá títà rẹ̀ dé lójú owó gan ṣùgbọ́n nítorí pé a kò gbé iye kankan lé iye tí a ra ọjà yìí gangan láti inú ìsọ̀wá èyí jẹ́ ìtẹ́wọ́gbà nínú òfin ẹ̀sìn Islam kò sí èlé lórí owó ọjà tí a bá yín rà owó èyí tí ó gorí iye tí a bá yín ra ọjà tí a sì tà á fún yín yẹn ní ìgbéyẹlé owó tó jẹ́ tilé ìfowópamọ́ tó ní ọjà náà tó ń tà fún yín gẹ́gẹ́ bí èrè tiẹ̀ tí kò sì ní gba àlékún mìíràn mọ́ bákan náà fún ìdí kan tàbí òmíràn o bí ẹ bá yẹsẹ̀ nínú ètò dídáwó padà yín a ò ní torí ẹ̀ ṣe àfikún owó kankan lérí ohun tí a ti jọ ṣàdéhùn lé ìbániwí yòówù tó bá wá wáyé o nípa àlékún owó látàrí títasẹ̀ àgẹ̀rẹ̀ lórí àdéhùn irú owó ìtanilójì bẹ́ẹ̀ la ó lò fún ìtọrẹ àánú <laughs> ṣé wá rí i pé èyí dára púpọ̀ ọ̀kan lára àwọn ohun amárayá gágá tó kà sí àrà nípa ètò ìrànwọ́ owó aláìní èlé nínú ni pé gbogbo èèyàn ló lè jàǹfààní ẹ̀ ní kókó ọ̀rọ̀ ètò ìrànwọ́ ẹ̀yáwó aláìní èlé nínú ṣe ní pàtàkì jùlọ láti máa ran àwọn ènìyàn lọ́wọ́ nípa yíyá wọn lówó láti lè mú wọn ṣe ohun tí wọ́n sapá láti ṣe dípò fífi àwọn èèyàn wọ̀nyí ṣàkójọ èrè <laughs> gẹ́gẹ́ bí àfojúsùn <laughs> ọmọ pẹ̀lú gbogbo àlàyé tó wà ńlẹ̀ yìí lásán <laughs> ǹjẹ́ èmi gan ò ní tètè ṣàmúlò àǹfààní ìṣá torí <laughs> bí wọ́n ṣe máa ń sọ wọ́n ní tó bá ń gbọ́ gbégbégbé tó bá wọn gbé ẹ̀yìn kùlé ẹ̀ lọ́ máa jù ú sí nìyẹn o ẹ̀jẹ̀ á sí gbòòrò ayọ̀ pàdé mi kí ló ń ṣẹlẹ̀ jẹ́ ká jáde náà. ọ̀rẹ́ wo kì í sun tó bá mi nìyí o bóyá nígbà míì. wá àlàyé kí ló ń ṣẹlẹ̀ tó ń fọ̀n bẹ́ẹ̀ tẹ́bi ń pa. ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé ilé ìfowópamọ́ mi kùnà láti yá mi ní owó fún ọkọ̀ tí mo fẹ́ rà. ẹ̀ẹ́ ṣé lóòótọ́. bẹ́ẹ̀ ilé ìfowópamọ́ mi kan náà fẹ́ máa yọ owó lórí mi láì kan pàtó. ha jíjá owó láì nídìí. oyè ẹ̀ náà owó náà mọ̀nàmọ́ná mi tó ń gbówó lórí wo ó sú mi mo fẹ́ sinmi ná. ọmọ alternative bank ni. Eh, the alternative bank. bẹ́ẹ̀ ni o the alternative bank tí ọ̀nà àgbà láti dókòwò pẹ̀lú ilé ìfowópamọ́ rẹ ti sú the alternative bank kọjá àfẹnuròyìn ní orí ọ̀fẹ́ sí ètò ìṣúná owó ìpèsè owó fún káràkátà ìpèsè náà mọ̀nàmọ́ná oníwákàtí mẹ́rìnlélógún ríra ọjà ní ìrọ̀rùn ètò ẹ̀kọ́ tí kò buni lápòjẹ sísan owó hajj àti humra ìrọ̀rùn ló bá dé wàá sì tún di ẹni tí yóò fi ọkọ̀ ṣẹ̀ṣẹ̀ rìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàá sì gbé ìgbé ayé eléyìí tó wù ọ́ kàn sí wa lórí ẹ̀rọ alátagbà www www.altbank.ng tàbí kí o download bank app wa tẹ̀síwájú pẹ̀lú the alternative bank. ẹ káàbọ̀ padà sórí ètò the alternative life tó ń wá láti ilé ìfowópamọ́ the alternative bank ìyẹn bẹ́ńkì arọ́pò ètò ìsúná ẹ jẹ́ ká tiẹ̀ nájú ká sí gbòòrò ká kàn sáwọn èèyàn wa pàtàkì láti mọ kí lójú tí wọ́n fi wo gbígba ẹ̀yáwó gan-an èyí ní láti lárinrin. orúkọ mi ni Ayọ̀ká iṣẹ́ tí mo ṣe ni pé mo ń tajà ẹ mo ti gba lónìí rí àmọ́ ìgbà tí mo gbà á ìkan táwọn tó máa ń tó máa ń fúnyàn ní lónìí yẹn kan tó fojú mi rí ó pọ̀ gan àti pé owó èlé tó wà tó fi sí ó pọ̀ jù fún mi ìgbà tí màá gbà wọ́n sọ fún mi pé màá san owó yẹn padà ní àárín oṣù mẹ́fà àmọ́ ńgbà tó yá tí mo bẹ̀rẹ̀ tí mo san oṣù kínní lọ padà wá lọ́wọ́ tó sọ fún mi pé àwọn ò lè jẹ́ kí n pín owó yẹn san ní fún ọdún fún oṣù mẹ́fà pé kí n san gbogbo owó yẹn ní àárín oṣù mẹ́ta yìí tó jẹ́ pé ó nira fún ọ̀tá mi gan ìgbà tó mọ á tí mo ṣáà tí mo títí pé mo ṣe mo dáwó yẹn padà tán àti ojú ẹ̀ àti ojú owó àtẹ̀rẹ̀ ẹ̀ gbogbo ẹ̀ ni mo fi mo fi san gbogbo gbèsè yẹn padà mo wá ní tọ̀ mi ò ní gba lónìí mọ́ níbì kankan bọ̀ àmọ́ àwọn ará ọjà mi náà wá sọ fún mi pé àwọn mo lè lọ sí ilé ìfowópamọ́ mi kí n lọ béèrè lónìí pé àwọn yẹn wọ́n máa pín owó yẹn sí ìgbà míì wọ́n máa pín sí ọdún kan sí láàrin oṣù méjìlá àbí jù bẹ́ẹ̀ lọ tí màá fi rówó yẹn dá padà pé màá máa san díẹ̀ díẹ̀ fún báǹkì ìyẹn ilé ìfowópamọ́sí so ìgbà tí mo wá lọ síbẹ̀ mo ṣe ìbéèrè mo ṣe ìwádìí fínífíní lọ́wọ́ àwọn tó wà ní tó ń ṣiṣẹ́ nílé ìfowópamọ́ àwọn ló wá ṣàlàyé fún mi pé kàtọ̀ kàkà káwọn fún mi ní owó kí fi rajà sí gbá àwọn ò rajà kún gbá mi owó tí bá pa ìyẹn tó bá jẹ́ èrè inú ẹ̀ màá máa fi sanwó ọjà táwọn rà sígbà mi padà màá fẹ́ràn láti gba lóònù ní báǹkì ìyẹn nílé ìfowópamọ́ mi mo jẹ̀rù bó wọ́n á lè ṣe yẹn fún mi ẹ gbárùkù ti ìgbé ayé ètò ìsúná tó lágbọ́kànlé. eléyìí ni ètò àrọ́pò ìsúná láti ilé ìfowópamọ́ the alternative bank. orúkọ mi ni ṣọlá báyọ̀dé kọ́pà ni mo jẹ́ Mo ṣẹ̀ jáde láti iléèwé láìpẹ́. Rárá mi tí ìgbà lónìí rí. Mi tí ìgbà rí nítorí pé wọ́n ti ń ròyìn fún mi pé ó máa ń níṣòro àti àti gbà. Wọ́n ní ó máa ń níyàn lára. <laughs> Nǹkan tó fà á tí mi tí ìgbà nìyẹn. Ó máa dára púpọ̀ tí báǹkì bá lè ràn mí lọ́wọ́ kan bá mi ra àwọn nǹkan kan tí màá need kí n máa sanwó díẹ̀díẹ̀ nítorí pé bí mo ṣe sọ fún yín tẹ́lẹ̀ mo ṣe parí school àti wípé ẹ mọ̀ bí ẹ bí nàìjíríà wa ṣe rí lórí ọ̀rọ̀ iṣẹ́ àti gbogbo ẹ̀ ẹ mọ̀ bí wàhálà náà ṣe rí nǹkan tó fà á tí mo kọ́ṣẹ́ fashion design nìyẹn ṣùgbọ́n mo ní plan àti ní fashion house tèmi tí màá jẹ́ ọ̀gá fún ara mi ṣùgbọ́n ó wá ṣòro àti níyàn lórí ọ̀rọ̀ owó náà ni àwọn nǹkan kan wà tó yẹ kí n ti rà but mi ì lè rà á thirty three thousand tá à ń gbà ẹ̀yin náà mọ̀ pé kò tó anything kò tó mi àti ra àwọn machines tí mo need àwọn mannequin tí mo need àwọn àti generator kò tiẹ̀ tó mi rẹ́ǹtì ṣọ́ọ̀bù gan nǹkan tó fà á tí mo sọ pé ó máa ó máa dára fún mi púpọ̀ tí báǹkì bá lè ràn mí lọ́wọ́ torí pé èmi náà fẹ́ jẹ́ ọ̀gá ara mi kí n lè ran ara mi lọ́wọ́ kí n lè ran àwọn òbí mi lọ́wọ́ àti àwọn àbúrò mi tó ń dúró dè mí kí n ṣe nǹkan fún wọn ayọ̀ pàdé mi kí ló ń ṣẹlẹ̀ jẹ́ ká jáde náà. ọ̀rẹ́ wo kí sun tó bá mi nìyí o bóyá nígbà míì. wá àlàyé kí ló ń ṣẹlẹ̀ tó ń fọ̀n bẹ́ẹ̀ tí fi ń pa. ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé ilé ìfowópamọ́ mi kùnà láti yá mi ní owó fún ọkọ̀ tí mo fẹ́ rà. ẹ̀ẹ́ ṣé lóòótọ́. bẹ́ẹ̀ ni ilé ìfowópamọ́ mi kan náà tí wọ́n máa yọ owó lórí mi láì nídìí kan pàtó. ha jíjá owó láì nídìí. òye ẹ̀ náà owó náà mọ̀nàmọ́ná mi tó ń gbowó lórí wo ó sú mi mo fẹ́ sinmi mi farabalẹ̀ ohun tí o nílò the alternative bank ni the alternative bank. bẹ́ẹ̀ ni o the alternative bank tí ọ̀nà ń gbà láti dókòwò pẹ̀lú ilé ìfowópamọ́ rẹ ti sú ọ the alternative bank kọjá àfẹnuròyìn ní orí ọ̀fẹ́ sí ètò ìṣúná owó ìpèsè owó fún káràkátà ìpèsè náà mọ̀nàmọ́ná oníwákàtí mẹ́rìnlélógún ríra ọjà ní ìrọ̀rùn ètò ẹ̀kọ́ tí kò bóni lápò jẹ sísan owó hajj àti humra ìrọ̀rùn ló pẹ́ dé wàá sì tún di ẹni tí yóò fi ọkọ̀ ṣẹ̀ṣẹ̀ rìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàá sì gbé ìgbé ayé eléyìí tó wù ọ́ kàn sí wa lórí ẹ̀rọ alátagbà www www.altbank.ng tàbí kí o download bank app wa tẹ̀síwájú pẹ̀lú the alternative bank. àkànṣe ètò kan rèé tínú mi ń dùn púpọ̀ láti já yín sí o <laughs> mo dẹ̀ nírètí pé inú tí náà á dùn láti gbọ́ ọ àkànṣe ètò yìí la ní alt mall <laughs> ìsọ̀ ìtajà ìgbàlódé kan ni òun lọ́tọ̀ àgbékalẹ̀ àkànṣe èyí gan lásán ń wá mi lára láti tún fẹ́ mọ̀ nípa ẹ̀ ẹ jẹ́ ká fọ̀ sí wẹ́wẹ́ fún yín náà. <laughs> alternative mall ní àkànṣe ètò tí a gbé kalẹ̀ fún ìrọ̀rùn káràkátà látọwọ́ ilé ìfowópamọ́ alternative bank hmm, báńkì àrọ́pò ètò ìsúná nípasẹ̀ ìlànà ayélujára láti fún àwọn oníbàárà wa ní àǹfààní sí ríra èyíkéyìí ọjà tí wọ́n bá ń nífẹ̀ẹ́ sí léyìíkéyìí onírúurú ọ̀wọ́ tí ààtò káràkátà náà wà fún wọn pẹ̀lú ìrọ̀rùn láti orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn àti ní tààrà láti inú ilé wọn. <laughs> àkíkà altmore lè fọwọ́ ẹ̀ sọ̀yà pé àìlẹ́lẹ́gbẹ́ níye tí àwọn onírúurú ọjà bá dé lọ́dọ̀ tiwa gẹ́gẹ́ bí ohun èlò iná tinú ilé àti tilé ìdáná bí ẹ̀rọ amúlétutù gbogbo bí ẹ̀rọ ìfọṣọ kẹ́tù oníná àti ẹ̀rọ tó ń ṣètò ìpèsè oúnjẹ onírúurú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kò tán síbẹ̀ o bẹ́ẹ̀ lẹ́tún lè ra àwọn ohun jíjẹ kò ṣeé mà ní ilé bí òróró ìrẹsì ẹrù ẹ̀bùn ìyẹn gift hampers káì àkàkà tán ni bí aṣọ ọ̀yẹ̀lẹ̀ báwo wá ni tàwọn tí wọ́n fẹ́ láti pààrọ̀ àwọn ohun abánálò wọn o ṣé tìyẹn ìròyìn ayọ̀ wà lórí àkànṣe altmore wa a ní onírúurú ẹ̀rọ tẹlifíṣàn láwọn ti ìwọ̀n wọn lóríṣiríṣi ẹ̀rọ amóhùnbúgbẹ̀mù inú ilé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ò tiẹ̀ ló ń kà ọ̀wọ́ àwọn ọjà mìíràn tó tún wà lórí àkànṣe ètò ti altmore wa ní oríṣiríṣi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti ẹ̀rọ ayárabíàṣá àwọn ohun ọ̀ṣọ́ ara ìwé àti àwọn nǹkan èlò ìkọ́ṣẹ́ mìíràn àwọn ohun ẹ̀ṣọ́ inú ilé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi yìí ẹ ti ń fira yín sínú àwòrán yẹn <laughs> pé ẹ ti ń ra àwọn nǹkan wọ̀nyí àbí ẹ fọkàn balẹ̀ ẹ jẹ́ kí n fún yín ní ìtọ̀nà tó pérégedé èyí tó dúró re lórí àkànṣe ètò káràkátà ti alt mall ó ṣeé ṣe fáwọn oníbàárà láti rajà pẹ̀lú lílo ìlànà ojú òpó ayélujára àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti yan ìlànà yòówù tí wọ́n bá nífẹ̀ẹ́ sí láti gba àwọn ohun tí wọ́n bá ti rà yálà ìlànà mójú ajé kò ní sọ tàbí ìlànà àgbékámọ́lé pick up or delivery pẹ̀lú oore ọ̀fẹ́ yíyàn àti sanwó pẹ̀lú èyíkéyìí irúfẹ́ ìlànà tó rọ̀ wọ́n lọ́rùn jùlọ bóyá bíi sísanwó pẹ̀lú káàdì ìsanwó tàbí sísanwó lẹ́yìn ọ̀rẹ́yìn pẹ̀lú Altbank ẹ jẹ́ ká tún sọ fún yín o pé bẹ́ẹ̀ bá fẹ́ ẹ lè yàn láti lo ìlànà onísan díẹ̀díẹ̀ lóṣooṣù fún èyíkéyìí ọjà tẹ́ ẹ bá rà káàsà kí la tún lè pè ní ìrọ̀rùn tòótọ́ bí eléyìí ná mi ò tí ì rí i. àkànṣe ètò altmore la gbé kalẹ̀ láti pèsè arọ́pò ọ̀tun ìrọ̀rùn fún ètò káyàkátà ilẹ̀ nàìjíríà nípa rírí dájú pé ojúlówó ọjà pẹ̀lú iye tó rọjú ló wà fún yín gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lórí ètò alásànpadà tó rọ̀ ṣọ̀mù fún àlàyé sí ẹ kàn sí orí ìtàkùn àgbáyé wa www.altmall.ng ìyẹn ni pé ẹ ó tẹ www.altmall.ng bẹ́ẹ̀ sì wá wa lórí Instagram náà a wà ń bẹ at altmallng lórí Facebook at the alternative mall bó sì ṣe lórí X tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀tẹ́lẹ̀ at altmall ng ẹ kàn sí wọn báyìí báyìí kí ẹ mọ̀ bó ṣe wà sí kí ẹ sì rí ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí bẹ́ ẹ ṣe lè rajà nípasẹ̀ altmall ẹ kú ọjà o. ọpẹ́ ìwà ò lè tán sílé ìfowópamọ́ the alternative bank fún fífi onírúurú àkànṣe ètò ìrọ̀rùn wọn bà wá jẹ́ láti yàn fún ìgbádùn ara tiwa. ó mà dára púpọ̀ o láti wà lójú ọ̀nà ìgbé ayé arọ́pò ọ̀tún kẹ̀. èé ṣe tẹ́ ò ní fẹ́ darapọ̀ mọ́ wa ẹ wọlé sọ́kànjọ́ láti tún ṣèbéèrè tàbí wádìí nípa bí ẹ ti ṣe lè darapọ̀ mọ́ ìgbé ayé arọ́pò ọ̀tun ẹ̀yin kàn pé zero one seven thousand five five five tàbí kí ẹ ṣàbẹ̀wò sí ìtàkùn àgbáyé wa ní www.outbank.ng kí ẹ sì tẹ̀lé àwọn ìtọ́ni aláìníkọ̀sẹ̀ wa gbogbo láti bẹ̀rẹ̀ láti tún wá mú kí ìbádòwòpọ̀ náà fi tún tayọ kó sì máa lọ lójú ọgán ẹ ojú òpó ìtànà app wa wọlé nípasẹ̀ app store tàbí google play store lórí èyíkéyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ bá ń lò. ẹ ń tẹ́tí gbọ́ ètò arọ́pò ìṣúná eléyìí tí the alternative bank mú wá sí etí ìgbọ́ yín. pẹ̀lú èyí a ti wá sí òpin abala àkànṣe ètò tòní lórí ètò ìṣúná owó ara ẹni tó jẹ́ taláì ní èlé nínú ẹ ṣeun gan fún dídarapọ̀ mọ́ wa lórí ètò ní pàtàkì àti wá mọ̀ pé àgbékalẹ̀ ìlànà àdéhùn elétò ìsúná oní ṣíṣàlékún èrè lórí ojúlówó owó ọjà ìyẹn cost plus sale tá a mọ̀ sí murabaha ló túmọ̀ sí pé gbogbo àkótán ìdíyelé àti ìgbíyelé ọjà tó wà nínú àdéhùn ló ti jẹ́ mímọ̀ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àdéhùn náà torí náà ẹ ti mọ̀ láti bẹ̀rẹ̀ o ohun tí ẹ fẹ́ tarabọ̀ láláì ní ṣẹ̀ṣẹ̀ tún máa ṣe ìṣirò àwọn àlékún èrè kankan fúnra yín mọ́ pé bóyá yóò tún gun àdéhùn ìpìlẹ̀ rárá o láì fepo bọyọ̀ ìlànà yìí jẹ́ ti alákòóyawó ju ti àwọn ìlànà tó gbajúgbajà fún ẹ̀yáwó ara ẹni tó dá lérí àgbélékan iye owó èlé téèyàn tún lè máa jẹ àwọn báǹkì mìíràn àkàlàṣe gbogbo ohun tí ẹ̀ ń fẹ́ náà ni pé kí ẹ lè ṣe ìpinnu lórí ọ̀rọ̀ tó bá jẹ mọ́ owó náà láì ní kábàámọ̀ lé e lórí ní pàtàkì tó bá ti jẹ́ wípé yóò máa ní í ṣe pẹ̀lú ètò ìṣúná owó onígbà pípẹ́ sí ilé ìfowópamọ́ kan láti lè máa wà pẹ̀lú wa lóòrèkóòrè ẹ bá wa dọ̀rẹ́ lójúpọ̀ ayélujára wa gbogbo lórí Facebook The Alternative Bank lórí ayélujára X tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ àti Instagram at altbank ng ẹ sì tún lè ṣàbẹ̀wò sí wa ní èyíkéyìí àwọn ẹ̀ka wa tó ń bẹ nílẹ̀ Ìbàdàn kí ẹ lè ṣí àsùnwọ̀n ìfowópamọ́sí fúnra yín kí ẹ sì gba ìdáhùn sí àwọn ìbéèrè yín lórí ohun tó bá ta kókó ilé ìfowópamọ́ the alternative bank wà ní nọ́mbà forty nine a iwo road Ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ tíá <laughs> ẹ̀yìn tíátíá ètò yìí ló ti ṣeé ṣe pẹ̀lú àtìlẹyìn bẹ́ǹkì arọ́pò ètò ìsúná the alternative bank títí ìgbà mìíràn tá ó sì tún máa pàdé èmi ni atọ́kùn yín tòótọ́ ọ̀làǹrẹ̀wájú adéwùsì ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ó dìgbà kan náà. ayọ̀ pàdé mi kí ló ń ṣẹlẹ̀ jẹ́ ká náà. ọ̀rẹ́ wo kì sun tó bá mi nìyí o bóyá nígbà míì. wá àlàyé kí ló ń ṣẹlẹ̀ tó ń fọn bẹ́ẹ̀ tẹ́bi ń pa. ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé ilé ìfowópamọ́ mi kùnà láti yá mi ní owó fún ọkọ̀ tí mo fẹ́ rà. ẹ̀ẹ́ ṣé lóòótọ́. bẹ́ẹ̀ ilé ìfowópamọ́ mi kan náà fẹ́ máa yọ owó lórí mi láì nídìí kan pàtó. ha jíjá owó láì nídìí. oyè náà owó náà mọ̀nàmọ́ná mi tún gbówó wo ó sú mi mo fẹ́ sinmi mi farabalẹ̀ ohun tí o nílò the alternative bank ni the alternative bank. bẹ́ẹ̀ ni o the alternative bank tí ọ̀nà ń gbà láti dókòwò pẹ̀lú ilé ìfowópamọ́ rẹ ti sọ the alternative bank kọjá àfẹnuròyìn ní orí ọ̀fẹ́ sí ètò ìṣúná owó ìpèsè owó fún káràkátà ìpèsè náà mọ̀nàmọ́ná oníwákàtí mẹ́rìnlélógún ríra ọjà ní ìrọ̀rùn ètò ẹ̀kọ́ tí kò bóni lápòjẹ sísan owó hajj àti humra ìrọ̀rùn ló pẹ́ dé wàá sì tún di ẹni tí yóò fi ọkọ̀ ṣẹ̀ṣẹ̀ rìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàá sì gbé ìgbé ayé eléyìí tó wù ọ́ kàn sí wa lórí ẹ̀rọ alátagbà www www.altbank.ng tàbí kí o download bank app wa tẹ̀síwájú pẹ̀lú The Alternative Bank.